adúpẹ́ fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àtọ̀rẹ̀ ìkẹ́ àti gẹ̀fánàlúwà Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kí wọ́n bá àwọn sọ̀hábùn sí ọlọ́run àwọn ará lè adúpẹ́ fún ọlọ́run bá wa ta'ala ọba tí ń ṣe ìjọsìn nínú oṣù Ramadan òun náà ni ìjọsìn tí a wẹ̀ àti ìjọsìn irun wákàtí márààrún bákanáà àti ìjọsìn níbi ìmá lékún ọlọ́wọ́n ọba lórí àwọn ìjọsìn ní àwọn ìjọsìn tí iṣẹ́ ọ̀rọ̀ yẹn léwa lórí ṣùgbọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ṣe rọrùn fún èmi àti rẹ ká máa lékún níbi ìjọsìn fọ́lọ́n kó mọ́ àwọn ìjọsìn tí ọlọ́wọ́ ní pẹ̀lú ọgọ́rùn ọba Allah subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú lórí ìmọ̀ ọkọ̀rọ̀ wa ní ẹ̀kọ́ ẹ̀sìn torí pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kò ṣe sọ́látò jímọ̀ ìrun jímọ̀ ní ọ̀rọ̀ yẹn léwa lórí bí bá ṣe pé ká máa lo àǹfààní yìí láti máa fi kọ́rọ̀ wa lẹ́sìn ká fi lékún àgbọ́yé yẹn àwọn àfáà wọ́n ní khutbatul jímọ̀ ṣar ẹ̀rí kútúbà jímọ̀ májẹ̀mú ni àwọn mẹ́ra ní ọ̀ràn yẹn ni so eléyìí nínú ẹ̀kọ́ ní ìní bẹ́ẹ̀sì nínú àǹfààní ni ìtí a fi máa bára wa sọ̀rọ̀ ní ìní òun náà ni ìtí a pé táǹpé ní àníyẹtù àníyẹtù òun láti máa bára wa sọ̀rọ̀ ní kútúbà àti wàkọ́lọ́mà Allah subhanahu wa ta'ala kó bá ní kó ṣe àlékún àgbọ́yé wa lónà ọba tí a bá sọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam in bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wáyé nínú sahih bukhari àti sahih muslim láti ọ̀rọ̀ àfáwà àgbà onílẹ̀ umar bin khattab radiyallahu ta'ala anhu òṣèlá muhammad sallallahu alayhi wa sallam ó ní innamal a'malu binniyat ó ní kí a gbọ́ dáadáa kó sì yé wa dáadáa gbogbo àwọn iṣẹ́ pẹ̀lú àníyàn ni bákan náà àníyàn sì nìyí òun náà ni ọmọ jẹ́ tí ó bí ẹ̀san fún oníkálukú wa látara adélé yìí àbùkátà ká gbọ́yé kí ni wọ́n ń pè ní àníyàn nínú tẹ̀sán Islam àkọ́kọ́ àwọn onímọ̀ wọ́n máa lo àníyàtú wọ́n máa lo fún nǹkan méjì alákọ̀ọ́kọ́ wọn máa lò níbàmù sí ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹ̀rìyẹ ní agbọ́ni níbi ẹ̀kọ́ ìgbàgbọ́ a máa túmọ̀ sí ikhlasul amal lillahi subhanahu wa ta'ala wahda òun náà ni ká ṣe ẹ̀ṣà ìjọsìn fọ́nà ọba Allah subhanahu wa ta'ala lóhun nìkan lábẹ́ eléyìí wọ́n máa pé àníyàn wọ́n máa pé ní ikhlasu wọ́n máa sí ikhlasul amal agbọ̀nrin ẹlẹ́ẹ̀kejì àníyẹtu ìdá ulama al-fuqaha ìdá ulama al-fiqi lọ́dọ̀ àwọn àfóòní fíkíù wọ́n ní àníyàn òun náà ní ìtumọ̀ títí ẹ̀ bọ́dẹ̀ dá sí pé òun náà ní ní tí a fẹ́ gbé bá wa ta'ala ó fún wa ní àlékún àgbọ́yé lórí ẹ̀ àwọn afá ní àníyàtu ní òun náà ní alkọ́sùn òun ní àdìsọ́kàn wọ́wọ́ ìtìkọ́dẹ̀ kọ́lìbì òun ní ìní àdìsọ́kàn lórí ọkàn fi ilẹ̀ ṣe in pa afẹ́ ṣe kankan bákanáà wà ásìmò wà lè káàsì jẹ́ kí ọkàn wa kó jókòó lé e lórí bákanáà a mìnìgírí tẹ̀rọ̀ dúdì láìṣe pé ọkàn wa yóò mọ́ lọ yóò mọ bọ̀ lórí ẹ̀ gbogbo nǹkan tọ́kàn wọn bá ti ń lọ tó ń bọ̀ lórí ẹ̀ láì sí méjì kò sí àníyàn bẹ́ẹ̀ ni ṣé kí n ṣe àbí kí n má ṣe jẹ́ n ṣe jẹ́ má ṣe dẹ́kọ̀ wáyé kó má wáyé kò tí sí àníyàn ni èyí tí a ń pè ní àníyàtú lọ́dọ̀ àwọn àfọwọ́lé fíkìú òun náà ni kí àdìsọ́kàn kó wà lórí ọkàn wa pé nǹkan báyìí a fẹ́ ṣe bẹ́ẹ̀ sì ni àdìsọ́kàn yìí kò ní lọ kò ní bọ̀ yóò dúró pa ipò a ṣe náà ni eléyìí ní tí a pè ní àníyàtú alọ́dọ̀ àwọn afọ́ni fíkíw eléyìí tí a tẹ̀síwájú lórí ẹ̀ náà bákanáà hikmatu mashru'iyati niyya kí ni tí ó fàtọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tó fi ṣe àníyàn yìí tó fi ṣe gẹ́gẹ́ bí ìlànà sí fún wa torí pé ìjọsìn ni àníyàn gẹ́gẹ́ fúnra ara rẹ̀ tó fi ṣe àníyàn gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn àwọn afẹ́ ní láìsí méjì àníyàn yìí wọ́n ni annan níyàtà ṣírí àti tẹ̀míìzì àdáàtì anìlẹ̀ àdáàtì wọ́n ni àníyàn tàrí ṣírí àti tẹ̀míìzì al'ibadáàtì anìlẹ̀ àdáàtì ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ṣe láàrin tó jẹ́ ti jọsìn tá a fẹ́ ṣe fọ́lọ́run àti al-adat ní tó jẹ́ àṣà wa tó dá sí wípé kìí ṣe tí ọlọ́run bá tó béèrè lọ́wọ́ wa bákan náà fi anfusiha hatta tatamayyaz mukafa'atul abdi yóò fi ma tí ó ma retí nínú ẹ̀san lọ́dọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bákanáà nínú ọlátọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó fi ṣe àníyàn o náà ní pé hatta yatamayyaza ma huwa lillah amma laysa lahu a fi lè ṣeṣà kí ni wàtàmáyẹsù wàtàmáyẹsù maratib al-ibadat bákanáà látara àníyàn a ma àwọn ipò tí àwọn ìjọsìn kọ̀ọ̀kan tí wọ́n wà ní ní ọ̀dọ̀ ọlọ́run àti lórí ẹ̀mí wa a mọ̀ pé eléyìí ọ̀ràn yẹn ni eléyìí súnnà ni eléyìí ìrun leléyìí sọ̀látù leléyìí eléyìí ويظهر قدر تعليمه لربه látara àníyàn a mọ báwo ni a ṣe gbé ọlọ́run ọba wa tóbi sí lórí ọkàn wa àwọn afá tó tẹ̀síwájú wọ́n ní fadilatu àníyà ọlá ti bẹ fún àníyàn alákọ̀ọ́kọ́ àníyatu hiya mahatu nadharullah ta'ala min al-abdi àníyàn òun ni nǹkan tí ó jẹ́ òpómúlérò tọ́nà ọba Allah subhanahu wa ta'ala tó fẹ́ wò lára ẹrúsìn rẹ̀ kó tó lè sanwọ́lẹ́san lórí ìta bá ṣe ní iṣẹ́ àbí ìta bá wù ní ìwà àbí ìta bá fi àbí ìta bá náwọ́lé lórí eléyìí nínú àǹfàní ó ní inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum ọlọ́nà àbò onímọ̀ wo ilá suwarikum kò nímọ̀ wo àwọ̀ yín yorùbá ní àbí yorùbá ọlọ́nà àbò onídìí ilé bákan àti ń ṣe pẹ̀lú ara wa èyí ló fa tí àwọn àfáà ní وإنما نظر إلى القلوب لأنها مظنة النية ọlọ́ba Allah subhanahu wa ta'ala yóò ma wọ ọkùnrin kan lòkó wa torí wípé ọkàn òun náà ni ibùgbé ibùgbé àníyàn wa hadha sirru ìtìmámi ṣáàrìbì níyà eléyìí àṣírí ní ìkálìmọ̀ yí pé nítọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tó fi pàtàkì àníyàn ká máa ṣe àníyàn káníyàn kó mọ wáyé lórí gbogbo tá a bá fẹ́ ṣe yálà ìjọsìn ni abẹ́yí tí kìí ṣe ìjọsìn fọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bákanáà a nínú ẹ̀ o náà ni pé innal mara dádájú ẹrùsìn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yushriku fi mahasini niyya fi mahasini amal wa masawi'i bin niyya a níbi iṣẹ́ tí ó dá ẹ̀rí pẹ̀láníyàn tí ó dá ti ń bẹ lẹ́mí wa kódà bá bá tí ẹ̀ ti ń ṣe iṣẹ́ àìdá yìí èyí ìbẹ̀ nínú ọ̀rọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam nínú Sahih Bukhari anábì ní inna bil madina aqwama khalfana anábì ní ogun ta kúkúta wà yìí àwọn kan bẹ nílùú madina nínú àwọn mùsùlùmí wọn láǹfààní láti wà pẹ̀lú wa bá a ṣe wà lójú ogun báyìí àwọn ẹni wọ̀nyí masalatna ṣíbà wàlà wádìíyá a ní gba ibi kan kọjá nínú ìlú nínú ìgboro àbí ká gba àárín kùtù kan kọjá bí ibà ṣe pé àwọn ẹni wọ̀nyí illa wa hum ma'ana fi habasahumul udhr àwọn ẹni wọ̀nyí wọ́n bẹ pẹ̀lú wa bó dẹ̀dá sí pé ìlú ni wọ́n wà ṣùgbọ́n sábàbí kan ló dé wọn wọlé wọn ò ní kápá láti lè bá wa jáde láti lọ jagun a rí pé àwọn ẹni wọ̀nyí ẹ̀san tí ó mọ̀ ọbẹ̀ fún àwọn tó wọ́n bá nàbí lọ jagun yóò mọ̀ bẹ fún àwọn náà láì kúrò ní ilé wọn kò sí tó bí ẹ̀sán yìí fún wọn tó ju àníyàn dáadáa tí ń bẹ ní ẹ̀mí wọn lọ bákan náà nínú ọlá tí àníyàn tí ó ní ẹ̀rí níbàmú sí kíyàn ní èrò aburú kódà bá bá rí iṣẹ́ aburú iṣẹ́ lókùnbà tá a bá fi lè gbìyànjú láti rí kí aburú ìkó lè bá lè wáyé bí ẹni tó fẹ́ jalè ó gbìyànjú ó débi nǹkan tó fẹ́ jí kò bá ń bẹ̀ mọ́ ẹ̀rí ọlọ́run sọ lẹ́sàn pé ó lè ní bí ẹni tó fẹ́ pààyàn ó gbìyànjú láti pẹ́ níyẹn ṣùgbọ́n náà bó kádàrá kẹ́ni kó kú látara ìgbésẹ̀ rẹ̀ yìí ọlọ́wọ́ kọ̀ wípé ẹni yìí apààyàn ni anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní idha ittaqa almuslimani bisayfayhima tí àwọn mùsùlùmí méjì bá pàdé pẹ̀lú ìdá ara wọn anábíní falqatul maqtul fin nar apani àti ẹni tí wọ́n pa àwọn méjì wọ́n di ẹni náà afáwọn àgbà náà ni abubakar radiyallahu ta'ala anhu wọn wọ́n bèèrè pé famabala al-qatil ó ní fada al-qatil a máa pẹ́ tó pààyàn yìí bẹ́ẹ̀ ni ó yẹ kó wọná tó rúpa mùsùlùmí famabala al-maktub kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n pa ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rẹ́ tí wọ́n pa náà kọ́ innahu kana méjèèjì wọ́n di ẹni ẹni náà lọ́wọ́ bá allah subhanahu wa ta'ala bákan náà nínú oore tí àníyàn tí ó mọ̀ bí fún ni òun náà ni wípé àníyàn tá a rí yìí yóò jẹ́ kí aláǹfààní kí a jẹ èrè ńlá lọ́dọ̀ ọlọ́run kódà bá àbá ti ẹ̀ ṣe tó iṣẹ́ tí ẹni tó ṣerú iṣẹ́ bẹ̀ àbá àti ṣe rárá nínú iṣẹ́ yẹn lókùgbà tààtà ní àwọn bá ti lọ lórí ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àgbà ẹ̀san anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni mọ̀nfàtàrà sọ ìmọ̀ ẹni bá fún aláwẹ̀ ní nǹkan tó jẹ tó fi ṣínú onífàláwò àjíròwò yóò gba ẹ̀san tí aláwẹ̀ tí ó gbà lọ́dọ̀ ọlọ́run púpà àwọn òdìdí ọjọ́ kan fọ́lọ̀ ṣùgbọ́n tó wá fún èso dèbídù ni omi ló fún ni àbí ìkẹ́kọ̀ọ́ ló fún tó fi ṣínú ni wà á ládàá rẹ̀ ò ní lékún ti ẹ̀ bẹ́ẹ̀ sì ni ládàá ti ẹ tó gbà lórí eléyìí kò ní dínkù sí tẹ́lọ́ àbá tó fún ẹni káwò èrè tí ń bẹ níbi àníyàn dáadáa bákan náà àwọn afá ṣàlàyé wọ́n ní a nínú ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ àníyàtú òun náà pé àníyàn tó bá ní àkólé kan láti ṣiṣẹ́ dáadáa ó ní lẹ́mìí pé ah, olúgbọ́ ọlọ́run bọ́lọ̀ bá ṣòro fún mi ìnà sójú ọ̀nà ọlọ́run bọ́lọ̀ bá fún mi ní ìmọ̀ ní fi ṣe àwọn èèyàn láǹfààní ẹni yìí ṣùgbọ́n lọ́wọ́ òjogún fún òjogún ìmọ̀ fún bẹ́ẹ̀ ni òjogún owó fún nítẹ́yìn tó kú lẹ́mìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò san ní ẹ̀san láì sí méjì eléyìí tọ́ka wa lórí bí àníyàn bó ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sì máa ń jẹ́ sábàbí táàfù máa rí orí lọ́dọ̀ ọlọ́run orí tí ó tóbi alábẹ̀lẹ̀ yìí èyí ló fi já sí wípé àníyàn taari yìí faniyatu fi nafsiha khairun wa in ta'adara al'amalu bi ayi àníyàn gaga fúnra ara rẹ̀ ẹ̀rí iṣẹ́ olóore ni tí máa ń bí oore fún ni kódà bí ìwọ bá wà fún wa táà lè gbé táníyàn wa ìyẹn ni tá tó wà lẹ́nu wa pa fẹ́ ṣe bá a bá rí ṣe lókùgbà tá níyàn dáadáa bá ti wà fún wa ọlọ́ba Allah subhanahu wa ta'ala yóò sàn wálẹ̀ sàn lè lórí bákan náà àníyàtú tarihi imadul amal aniyat òpó àwọn iṣẹ́ pátápátá òun náà ni aniyat yálà iṣẹ́ ìjọsìn ni àbí iṣẹ́ èyí gbogbo iṣẹ́ pátápátá àtàrà àníyàn ta nílẹ́mí ká tó ṣe lọ́nà bá Allah subhanahu wa ta'ala ló fi sanwó lẹ́san lé lórí èyí ló fi dá sí pé inú tó jẹ́ oore fún èmi àti ẹ òun náà ní kọ́níkàlùkù wa kí àníyàn wa kó máa dá lórí gbogbo tá a bá fẹ́ ṣe bá a bá rí ṣe àgbẹ̀ ẹ̀san subhanahu wa ta'ala lórí rẹ̀ àbákan náà Ị na n'iya taa ta kulubali ma ọ bụ haa atịgila ọ baa ji baasi ma ama ọ dị baasi. A n'iya taa ri, ị ma sọ, ntị k'ishi ọrịa ya ya ni kwee ndọba ma ọ bụ ka sie tobaawo k'ama sie bi ka mofon, bi ka kọle, bi ka ramadọ, ɛri. Koda, bi ka Wasuankara, bi ka jalabiya ati beebee nọ, awon bụ haa atị de, bi ya ma wajalabiya. kò sí ládá kan lórí ẹ̀ fẹ́ni tó wọ agbádá abẹ́ tó wọ agbádá kò sí ládá kan lórí ẹ̀ fẹ́ni tó wọ jàlàbíà ṣùgbọ́n tí àníyàn bá dá wípé eléyìí a fẹ́ fi bo ìhòhò ni a mọ̀ pé ká bọ ìhòhò ọ̀ràn yẹn ni a rí pé látara àníyàn yìí a wá wọṣọ pẹ̀lú àníyàn bá fẹ́ fi bo ìhòhò in tí kì í ṣe ọ̀ràn yẹn lé wa lórí tọ́lọ́wọ́n bó ṣe lọ́rọ̀ yẹn fún wa a tara rẹ̀ a gbà ládàá ẹni tó ṣiṣẹ́ ọ̀ràn yẹn ilé ló ṣe dédé anábì ọ̀rọ̀ tánàbíwá muhammad sallallahu alaihi wasallam tó sọ ẹ̀rí wípé àbọ́lọ̀ bá sọmọ́nà al-Qur'an al-Karim ọlọ́ni ya bani adam khudhu zinatakum inda kulli masjidin ọlọ́ni gbogbo yín gbàkígbàtẹ́ ẹ bá ti fẹ́ sin náà ẹ ṣe ẹ̀ṣọ́ yẹn ni ẹ múra dáadáa so ká wọṣọ àǹkárá kìí ṣe ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ká wà ní òhò èèwọ̀ ni bí àwọn wá wọṣọ aṣọ kan pàtó bí àǹkárá ló wọ̀ ni jàlàbí àlówọ́ ni pẹ̀lú àníyàn tó dá lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò san ẹni yìí yóò san ní ẹ̀san lórí nǹkan tí ẹni yìí a n tó ṣe níṣẹ́ a bákan náà lórí eléyìí tó bá ti ẹ̀wá já sí pé aṣọ wọ̀ a fi ṣe ẹ̀ṣọ́ ni yẹn pé a fi ká fi oore tọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa káfíyàn ní múdúpẹ́ o ọlọ́run bó ṣe mí lẹ́ni tí kò láṣọ lé tí ó wọ̀ ọlọ́run ṣe mí lẹ́ni tó ní tí ó wọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ sí anáduwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́ọ̀bá Allah ó ní inú rẹ̀ máa dùn lórí ilé ìgbé ah, ọlọ́run mo dúpẹ́ o èmi náà láṣọ o mo wọ̀ o àgbàládá lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni tá a bá ní kápá lórí ká wọ kárí àkára aṣọ tó wọ́n jù léyìí tó dá sí pé àwọn tó máa ń wọ̀ òun náà ni àwọn olówó àwọn oníyì láwùjọ náà máa ń wọ̀ ṣùgbọ́n àtórí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala àwa jìnà sílẹ̀ torí pé kí àwọn èèyàn wọ́n má bàa banújẹ́ látara wa ẹ̀rí asá fún eléyìí káwọn bá kó sínú ẹ̀ṣẹ̀ káwọn èèyàn kankan mọ́ rí wa káwọn ronú eléyìí náà àgbàládọ́ lórí ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni nínú yín tó bá ní aṣọ tó fẹ́ wọ̀ kò ní mọ̀tára kàlíbáṣà tàwádùwà lillah ẹni bá fi aṣọ sílẹ̀ tí ó wọ́n torí tọ́lọ́run lẹ́yìn tó fi ní tẹríba fọ́lọ́run ọba ó ọlọ́run yóò pé níwájú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run sì mọ̀ sọ fún pé lágbájá mú nínú àwọn aṣọ àwọn ará ilé aljanna kó wé tó bá wẹ̀ nínú ẹ̀kọ́ wọ̀ torí pé ẹni yìí ó ní kápá láti wọ aṣọ olówó ńlá ṣùgbọ́n kò wọ torí kó wọ́n bá kó sínú ẹ̀ṣẹ̀ káwọn ẹ̀kẹ́ wọ́n bá tara ẹ̀dẹ́ṣẹ̀ eléyìí náà rí pé ni eléyìí ò túmọ̀ sí pé ẹ̀rí tó bá dá sí pé ibi tí a bùkátà káwọ́ ṣo lówó ńlá ni lọ́dọ̀ àwọn olówó ni káwọ́ tó ẹgbẹ́ lọ́dọ̀ àwọn tálíkà náà ni káwọ́ torí pé tá a bá lówó táwọn ọṣọ olówó táwọn ọṣọ tálíkà tálíkà ò wa eléyìí nínú ẹ̀kọ́ òun náà ní eléyìí bákan náà a nínú ẹ̀kọ́ tí ń bẹ lórí ọ̀rọ̀ aníyàtú òun náà ni pé aníyàtá rí lálàyé pé aníyàtá wá sọ yìí gangan àyínà mahalluha níbo ni àníyàn máa ń gbé lórí ọkàn ẹ̀rí níbo ló máa ń gbé ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n gbà pé àníyàn tó mahalluha alqalb ibi táníyàn máa ń gbé orí ọkàn ni torí pé bẹ́yìn ọba ṣorí ilé látara ọkàn ni bẹ́yìn ó jẹ mùsùlùmí ọkàn náà ni bẹ́yìn ó sì yá kèfèrí ọkàn náà ni adásí pé ìpínlẹ̀ oríire ìpínlẹ̀ orí ibú orí ọkàn náà ni a sì mọ̀ pé a lè dáwọ́lé ṣe rere iṣẹ́ olóore kan àfi kí àníyàn kó síwájú bẹ́ẹ̀ náà ni a lè dáwọ́lé iṣẹ́ ibi kan àfi kí àníyàn kó síwájú adásí pé àníyàn orí ọkàn ní máa gbé arínú àwọn àfá tí wọ́n ní àníyàn tarí inú ọpọlọ ni ṣùgbọ́n eléyìí ò nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ bákan náà àtòrí àsìkò ò náà ni pé àníyàn tarí àníyàn tarí àtàlágbòdùbíhà kí ìdájọ́ ẹ̀sìn lórí ká sọ àníyàn ká sọ kánínà wẹ́ìtù mo dàníyàn ànùsọ́lẹ̀yà láti kínu sọ́látà jímọ̀ ìrun jímọ̀ àmọ̀tẹ́dì abẹ́ imam lẹ́yìn tó ń kọ́ṣe ìmáàmù lillahi ta'ala fọ́lọ́mọba ẹ̀rí ilé ìláìsí méjì ẹnà àwọn àfáà kò lórí pé eré ìkè ṣe lára ẹ̀sìn islam wa torí pé mahaddu níyà minal mukallaf ààyè àníyàn lọ́dọ̀ ẹ̀ntọ́lọ́wọ́ bá ti la ẹ̀sìn bọ́lọ́rùn òun náà ní fi kulli mawdi' ní gbogbo gbàkígbà tàbá bùkátà sí àníyàn lè ẹnàwó màálù àkìlú wà ìlú torí pé ààyè làákàyè ààyè mọ́ ní àwọn afátẹ̀síwájú wọn ni àtàláfòdùbí ní ìyá ká máa sọ àníyàn síta bí àníyàn gbà tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ lè tó gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ana súnmọ̀ rọmọdánà bá fẹ́ gba rọmọdán ti sáàtà wà ìṣìrìnà yawman aw thalathina yawman ẹ̀rì mọ́kànlélọ́gbọ̀n àbí inlam amrit bí ó bá rẹ̀ ní mọ́rọ́dá ṣẹ̀rídán ààrẹ tó lé wàlàm òsáfir àbímì ìrìnàjò sáfara bàídàn ìrìnàjò tó jìnà lillahi ta'ala àbí gbogbo àwọn àníyàn táwọn èèyàn mọ́ ń dàpátá àwọn àfáà ní ilé ìlà ìsìn méjì kò nínú ẹ̀sìn torí pé at-talaffuz bin ká yẹn anábíwá muhammad sallallahu alaihi wasallam a lè rí tọ́ka a lè rí ìṣesí rẹ̀ yálà níbi irun àbí níbi àwẹ̀ àbí ohunkóhun tánà bá fẹ́ ṣe níjọsìn kódà èyí tí èṣe ìjọsìn anábíyẹ sọ yí pé báyìí olùwọ́ ọlọ́run mo fẹ́ dàníyàn mo fẹ́ kírun mo fẹ́ gba àwẹ̀ anábíyẹ sọ lè torí pé orí ọkàn ó náà làníyàn máa ń gbé so lábẹ́ eléyìí oníkálukú wa káṣọ́ra bí pé àwọn afáà yí pé ìmọ̀ máníyàn yìí wá bídíà ni àdádálẹ̀ ni kódà a máa bá ìjọsìn gan jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣọ́ra wọ́n dá ẹgẹ́ bí àpẹẹrẹ ẹni tó fẹ́ jẹun ẹ̀rì ìgbà tó ń jẹ́jẹ́ lẹ́tọ̀ ó wá dàníyàn pé wọ́n lọ́ mo dàníyàn o ẹ̀mú fẹ́ gbó òkèlè máa bù sẹ́nu wọ́n lọ́ mo dàníyàn mo fẹ́ wọn jẹ́ tí bá wá jẹ́ yóò wá gbé mi tí bá wá gbé mi tán yóò wá ṣẹ́ lára mi máa mọ mi lé tó bá yá níwà àà láìsí mi dárí gbogbo ẹni yẹn ẹni bá ṣeré lé dìdìrín ni dìdìrín tọ́kọ́ aláìmọ̀kan torí pé lókùngbà tí ìmọ̀ bá bẹ lára wa àníyàn ò lè kúrò lára wa gbogbo àti màá bá ń bẹ lára ẹni bá fẹ́ ṣe nǹkan ìmọ̀ ń bẹ lára wa pẹ̀lú ẹ̀ tí ó bá ti sí ìmọ̀ kò sáníyàn eléyìí nínú àwọn ìdájọ́ tó de àníyàn ṣíṣe ní ẹ̀sìn Islam abẹ́lọ́rọ̀ Allah subhanahu alhamdulillah wassalatu wassalamu ala rasulullah a ní tẹ̀síwájú lórí kútùbà wa ẹ̀rí àníyàtú ní tí a ń pè ní àníyàn ó ní àwọn májẹ̀mú yẹn ní gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé yóò ní àdìsọ́kàn lórí nǹkan yẹn ní àdìsọ́kàn tó dáa lórí tó fẹ́ ṣe kọ́lọ̀ kó lè ba lè sánlẹ̀sánlẹ̀ lórí lè ba lè sánlẹ̀sánlẹ̀ lórí ẹnikẹ́ni tó bá fẹ́ eléyìí lọ́dọ̀ Ọlọ́run ó bùkátà sí àwọn nǹkan wọ̀nyí alákọ̀ọ́kọ́ àyàkúnà mùsùlùmí ẹni ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gbogbo ẹ tí ì bá ṣe mùsùlùmí bó ṣe lè kí àníyàn wọn kó mọ́ tó bó ṣe lè kí àníyàn wọn kó dá tó ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò ní gba ìjọsìn lọ́wọ́ wọn ọlọ́run wa máa umiru ọlọ́run ni wọn pa wọn àwọn anábì ọlọ́run òsàn kankan fáwọn ènìyàn illa liya'budullah àti káwọn sin ọlọ́run nìkan ṣoṣo ní kí ni mukhlisin lẹ́ni tó ń ṣẹ̀ṣà tó ń ṣe ẹ̀ṣà lẹ́ni tó ń ṣe nǹkan torí tọ́lọ́run ẹ̀ tó dá sí pé béèyàn ó bá gbaládá lórí ní tó ń sọ àbí ní tó ń ṣe yóò jẹ́ tó dá sí wípé yóò kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà bí ó bá jẹ́ mùsùlùmí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kò ní san ní ẹ̀san lórí ẹ̀ eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kejì àníyàn tá a mú ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ onẹ́ta bá máa ń pè ní ẹ̀kíláàsù ẹ̀kíláàsù amẹ́lẹ́lẹ́lá ká ṣẹ̀ṣẹ̀ fọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nìkan a sì lè ṣẹ̀ṣẹ̀ fọ́lọ́wọ́n láì bá ti di mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun náà ni atẹ̀míyìí ẹni tí yóò bá jásí pé àníyàn rẹ̀ yóò wọlé yóò jẹ́ tó wà ní mọ́rànlátò tẹ̀míyìí tó dá sí yóò jẹ́ bí ọmọdún ọmọdún mẹ́fà sí méje látara hadisi kan nínú àwọn sọ̀hábà tí máa ń kínú fún àwọn ará alé rẹ̀ pẹ̀lú ìyàndà anábì ẹniyàn ọmọdún mẹ́fà ni látara àwọn ọ̀tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé anábì ní táwọn ọmọdún bá ti di ọmọdún méje ẹ̀pà wọn láṣẹ kan wọn kínú àwọn afáà kò sáníyàn fún kò sáàníyàn fún pàápàá kò sí àníyàn fún ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ àgbàlagbà tóun náà jẹ́ wèrè kò sáàníyàn fún ẹ̀rí torí pé kò sí ìmọ̀ síwájú wọn lè ṣíyàtọ̀ láàrin ọ̀tún àti òsì ṣùgbọ́n tá a lè ṣíyàtọ̀ lákàyè ń bẹ fún wa a mọ̀ pé ìrun ewu làbúrọ̀ tí bá sọ pé a mọ̀ wá ní ìnáwó ètù tá a lè ṣíyàtọ̀ eléyìí ò bójú mu kódà ẹbí bá ṣàlàyé síwájú ní máa ń ba iṣẹ́ jẹ́ ni bákan náà àlúrọ̀rọ̀ àmọ́jẹ̀mú tó de àníyàn òun náà ni pé àníyàn ó gbọ́dọ̀ lọ lórí níta fẹ́ fi ṣe ìyẹn ni pé a gbọ́dọ̀ gé àníyàn wa lórí níta fẹ́ fi ṣe bí a bá fẹ́ ṣe ìjọsìn kan àbó fẹ́ ṣe iṣẹ́ olórí kan tó sì fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó sanlẹ̀sànlẹ̀ lórí pàápàá jùlọ pé fẹ́ kí n àbó fẹ́ ṣe ìjọsìn lórí ẹni tó bá fi lè bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn ó wá ń kí lọ bí àpẹẹrẹ inú àṣùbá aráka méjì ó kíra kàrà kíní pẹ̀lú pàdéyàn fọlọ́run ọba ló fi ń kí ṣùgbọ́n wọ́n bá tó fi pàṣẹ aráka ẹlẹ́ẹ̀kejì àníyàn rẹ̀ ti padà pé ó jẹ́ ìfilẹ̀ yẹn mọ́kì mọ́jà rẹ̀ jẹ́ mọ́ bàmọ́ àbáṣàlùwàlá àti ìparí ẹ̀ jẹ́ lọ só ó dẹ̀ tó só ìmú àlóòwà jẹ́ lọ só tá a bá ti lè pinnu bẹ́ẹ̀ pé jẹ́ àníyàn ti bàjẹ́ á ẹ̀rọ padà torí pé eléyìí kìí ṣe eléyìí tó máa ń ba àníyàn jẹ́ ni ṣùgbọ́n tó bá dá sí pé a sì wà lórí lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ló bá wá ń lọ ẹni tó ń kọ́lẹ̀kùn yìí ṣe ń lọ sílẹ̀kùn fún àbíkí mọ́ sílẹ̀kùn fún a sì ń bẹ lórí irun ṣe ń lọ àbíkí mọ́ lọ ṣe ń lọ àbíkí mọ́ lọ àti ìpinnu tó a mọ̀ bá wọn lọ bẹ́ẹ̀ ó dáa a mọ̀ bá ìjọsìn wọn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá fi lè pinnu pé jẹ́ lọ sílẹ̀kùn fún kí n ṣe wá bẹ̀rẹ̀ ọdún padà wọn ok jẹ́ mọ́ lọ mọ́ rárá kò sí tó jọ ẹnu àwọn àfa kò lórí ilé bákan náà àníyàn lórí nǹkan tá a bá ṣe nínú ìjọsìn tá a bá ti ṣe ìjọsìn tán bóyá ẹ̀rùn òlàkíní àbí àwẹ̀ lágbàní a ti wá ṣe ìjọsìn tán àníyàn wa wá yí padà lórí ẹ̀ pé á ah, mi ṣe kìíní yìí a rẹ̀ ti parí ẹ̀ àníyàn yóò bàjẹ́ torí pé iṣẹ́ yìí àti parí iṣẹ́ bí àpẹẹrẹ ẹni tó gba ọ̀rọ̀ mọ̀tán ó gbà tán ẹ̀ẹ́dì tàbí lẹ́yìn àwòrán mi ìgbà ẹ̀rọ ọ̀dá ni wọ́n o ti gbà náà rẹ̀ yìí ọlọ́run sàn rẹ̀ sàn àfi àṣírí òkùnkùn mọ́ ẹbọ ṣe òun náà nìkan ló lè bàjẹ́ kò tí àbá ìsí kúrò nínú ìjọsìn tá a ṣùwà lórí ìjọsìn a gbọ́dọ̀ gé ọkàn wa kúrò lórí nǹkan tá a ṣe tábà fi lè gé kúrò àníyàn ti bàjẹ́ àwọn eléyìí òun náà nínú àwọn àlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ àníyàn eléyìí ló fà á tí alimami muhammad bin amal rahimahullah ó ní usulul islam ẹ̀rí ìpìlẹ̀ islam ó lórí àwọn àdísì mẹ́ta ni nígbà tí ó kà nínú wọn alákọ̀ọ́kọ́ òun náà yọ̀ tánà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam tó ní innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa àmẹ́bí ní dájúdájú gbogbo iṣẹ́ pẹ̀lá ní ẹ̀rí bẹ́ẹ̀ sì nọmọ ẹ̀dẹ́ ènìyàn á mọ gbà lẹ́sàn ní tó jẹ́ afẹ́sanwó léèwé àwọn ọmọ ṣùgbọ́n àlówó awálọ́jálè ọlọ́ba Allah subhanahu wa ta'ala yóò bá wa ẹ̀rí yóò wa wí ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ sì ni iṣẹ́ bá dá tání yóò dá ẹ̀rí àmà pé àgbàtọ́lọ́hùn àgbàtàwọn mùsùlùmí ṣùgbọ́n à ń ṣe jẹ́ tó sí lọ́hùn à ń kírun à ń gbà wẹ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa bákan náà bá níyàn ò bá dá iṣẹ́ náà ò tún wá dá bíi ti àwọn àwọn olóṣà tó dásí pé lẹ́yìn wọn ò nígbàgbọ́ nínú ọlọ́ àwọn kèfèrí bákan náà ìwà wọn ìwà kèfèrí ni ìjọsìn wọn ìjọsìn kèfèrí ni àwọn lẹ́yìn náà ẹ̀sàn ìṣúlọ́dọ̀ wọn àníyàn gbọ́dọ̀ da bẹ́ẹ̀ bákan náà iṣẹ́ náà sì gbọ́dọ̀ da kò wá sí tí ó mú káníyàn tó da ni àdí ìmọ̀ ìgbà ìgbàgbọ́ nínú ọlọ́run bákan náà kò sí tí ó mú kíṣẹ́ ẹranko da sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam wala wa allah subhanahu wa ta'ala kuma shiri na ni wa la ilaha illallah torí àsìkò akakule e ni àwọn ramadan tí an gbà lọ ó kù kàkà fún àníyàn kì ṣe àwọn nafila àwọn àwọn ọ̀ràn yẹn ni e tó lè mú ran wa fún wa òun náà ni padà ṣe pé a gbogbo wa àwọn àwẹ̀ le ti gbéra ti fẹ́ gbà le eléyìí àníyàn ti jókòó ẹ̀ eh, tó bá sí pé ó wù irú ẹni bẹ́ẹ̀ tó bá fi lè gbàgbé kò wá má níyàn wá ń jọ kan lẹ́yìn náà àlùfájà ti wá kọjá irú ẹni bẹ́ẹ̀ yóò san gbèsè yóò san gbèsè àwọn ẹjọ́ náà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ dábìlì báyìí àṣìyẹ́rù fìlẹ́yìn ọlẹ́nikẹ́ni tí ó bá mú àníyàn àwẹ̀ wá síwájú kí àlùfájà lè tó yọ olẹ́ni kò sí àwẹ̀ fún kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó má bàa ìgbésùn ọjọ́ kó tó bá lọ́wọ́ wa wa sallallahu alaihi wa sallam Muhammad wa ala alihi wa sahbihi وسلم والسلام عليكم ورحمة الله الله الصلاة قد قامت الصلاة قد الله أكبر الله أكبر لا إله إلا الله استووا صفوفكم الله أكبر نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل يا أيها الكافرون لا ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام Alhamdulillah lórúkọ náà ọmọ ìyá mẹ́sì Islam tí ó rẹ̀ ṣùgbọ́n yẹn dẹ́ pọ̀ ṣùgbọ́n bùkátà sí owó àwọn ẹni tí wọ́n ń gbìyànjú lọ́wọ́kọ́kọ́ tí wọ́n rí káàkiri àwọn mọ́ṣáláṣí tí owó jẹ́ mọ́ṣáláṣí àwọn ọmọ ìyá ní láwùjọ ìwọ̀n máa tí wọ́n rí náà àtúgbà tí wọ́n kó fún màmá màmá kó lọ síbi tí wọ́n ní tọ́jú ẹni ní Ìbàdàn màmá ń bọ̀ wálé màmá náà ti lọ accident wọ́n ní ìtẹ́ ẹsẹ̀ tó ẹni yìí sì nìyí kò lẹ́ni tí ó dúró tì nínú àwọn mọ̀lẹ́bí tó di ara rẹ̀ lọ tó àti ìrànlọ́wọ́ oníkàlùkù wa tó láti pé ká tó kéde sí àwọn ẹ̀yà wa sí àwọn ẹ̀yà wa ní ìsìlámù pé káwọn ọmọ ẹ̀yà wa yìí káwọn ọlọ́run dábàá ní láti rí ẹ̀sìn ọ̀gbẹ́ mọ́ba ọ̀nà àṣọ káwọn ọmọ ọ̀tá náà wọ́n kó ní ìjọsìn fún wa. ok abubakar bá Boleh, boleh, ó lè pẹ́ ọ̀nà ìdílé àbí tí mọ́ṣáláṣí làfáà yìí gbà tí mọ́ṣáláṣí ní fábùlà Kau boleh dah.